ẹ káàbọ̀ lẹ́ǹkan sí lórí ètò èjì òwúrọ̀ lónìí náà la wà àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa náà rèé o àjù bẹ́ẹ̀ lọ o àwa náà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> lékulé mo kì í káàbọ̀ sórí ètò ṣe dáadáa lédè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àǹfààní ta nínà ni pé gbogbo àtàbá ti ní à ń bọ̀ lórí ètò ọlọ́run máa fún wa ṣe pé a bára wa lórí ètò kì í sì ṣe mímọ̀ ṣe wa ọlọ́run ló ń fún wa ṣe ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run tó ẹ bá ń káwọn ará lé ẹ̀yin ará lé ẹ ṣeun o àdúpẹ́ pé a pè yín ẹ tún jẹ́ wa àdúpẹ́ pé gbogbo ìgbà ni ẹ máa ń yí amóhùnmáwòrán yín sí orí Orísun àti Èdè Òwúrọ̀ a dẹ̀ nígbàgbọ́ pé gbogbo àwọn ètò tí à ń ṣe gbogbo wọn lẹ̀ ń múlò gbogbo wọn dẹ̀ ló sì ń wúlò fún yín ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti wá darapọ̀ pẹ̀lú wa kí a lè jọ tẹ̀síwájú. Mm ẹ ṣeun. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó tẹ o o inú mi dùn pé nífẹ̀ẹ́ wa lórí ètò yìí. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo ń sọ kankan lẹ́ẹ̀kan pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìfọkànbalẹ̀ hmm. lórí tọ́lọ́run fún wa torí owó tá a ní lọ́wọ́ èyí tá a ní ní báǹkì ọlọ́run náà ló fún wa ọlọ́run sì fẹ́ ká fọkànbalẹ̀ náà àwa náà sì wò pé ah ẹ ń fi owó yìí kí n mọ̀ yẹ kó yẹ kówó kiri orí eh, ọ̀rọ̀ nàìjíríà tẹ̀sí gba kò gba kéèyàn máa di káàṣì kiri mọ́ gbogbo àlà ń fi atm yọwó credit card lọ́kànjọ̀kan ṣùgbọ́n nínú gbogbo eléyìí náà ẹ̀rù tún máa máa bàyàn ah, ṣé èèyàn kankan ò ní kò di káàdì mi lọ́wọ́ ṣé wọn lè jí owó mi tí mo kó sí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tí máa ń ṣe àwọn ìwà yìí tí máa ń jí owó tí wọ́n máa ń yọ káàdì oníkáàdì nínú ẹ̀ àwọn wo gan la rò pé ó wà nídìí ẹ̀ jùjùjùjùjù ẹ ṣeun mà ṣe rí kò sí orúkọ kan pàtó tí à ń pè wọ́n ó dàbí aṣebi ẹni tó jẹ́ aṣebi kò ní kọ síwájú orí pé òun o aṣebi lòun o àbí òun ní ọkàn láti ṣe nǹkan ibi ṣùgbọ́n kí iṣẹ́ ibi etí òyìnbó ń pè ní crime kó tó lè ṣẹlẹ̀ ẹni gbogbo ènìyàn ló máa ma bẹ̀rẹ̀ sí ní rìnrìn ìfura hmm nǹkan tí ó yẹ kí èmi àti ìwọ tó ń gbọ́ mi àti gbogbo ènìyàn tó ń wò mí tó yẹ ká máa ní lọ́kàn ni pé ẹ iṣẹ́ ibi tí àwọn èèyàn bá fẹ́ ṣe ohun mẹ́ta ló máa ń papọ̀ tó máa ń ṣe ìgbéyàwó táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ti papọ̀ ìgbà yẹn ni iṣẹ́ ibi ló máa ṣẹlẹ̀ hmm. kò dẹ̀ sí ẹni tí ẹ̀mí òdì ò lè lò láti ṣiṣẹ́ ibi ẹnikẹ́ni kò sírú èèyàn téèyàn jẹ bóyá olówó ni o àbí olówó ni o olókìkí ni o àbí olókìkí ó ní ipò ni àbí ò ní ipò kò sẹ́ni tí ó tí a lè sọ pé ẹni yìí o ẹ o afẹ́ ìyá sọ́tọ̀ wípé kò lè ṣiṣẹ́ ibi àbí ẹ̀mí àṣìṣe ò lè débá nítorí tẹ bá wo ọkàn ènìyàn àwọn alágbára méjì ni wọ́n ń sa ipá ni wọ́n ń làkàkà láti lè borí ọkàn ọmọ ènìyàn àbí láti lè darí ìwà àti ìṣe ènìyàn àwọn alágbára kínní òun ni ẹ̀mí láti ṣe rere alágbára kan ni alágbára kejì ni ẹ̀mí láti ṣiṣẹ́ ibi àbí láti ṣe iṣẹ́ tí kò tọ̀nà ó wá kù sí ẹni tí ènìyàn méjèèjì ló wà lẹ́gbẹ̀ẹ́ ènìyàn ó wá kù sí ọ̀dọ̀ ẹni tí èèyàn kọ bí ara sí àbí ẹni téèyàn ń gbọ́ tirẹ̀ àbí ẹni téèyàn ń tẹ̀lé ìtọ́ni tó ń fúnyàn ẹni tó ń ṣe rere ní ìṣẹ́jú yìí nínú ìṣẹ́jú àyà ó lè yí padà láti bẹ̀rẹ̀ sí ní ṣe ibi hmm. and ìwọ àti èmi tí ẹ̀ ń gbọ́ mi ìwé mímọ́ kan sọ fún wa ó ní ẹni tí ó bá dúró kó ṣọ́ra o torí ìṣubú wà lẹ́gbẹ̀ẹ́ òun náà hmm. kò sẹ́ni tí ìtànjẹ tí kò lè dé bá láti ẹnu kọ́kọ́ fẹ́ ká mọ̀ hmm. ẹnikẹ́ni ló lè ṣe ibi èèyàn kéèyàn náà ló tún lè ṣe eré ó wá kù sí tani ìwọ àtèmi tí à ń tẹ̀lé ìtọ́ni ẹ̀ òun ló máa sọ ìwà àti ìṣe tí a máa mú tá a máa ṣe. Hmm. now ọ̀nà wo ni mo sọ pé a ní láti máa ṣọ́ra kí ni àwọn ohun mẹ́ta tí wọ́n máa ń kóra jọ pọ̀ kí iṣẹ́ ibi tó ṣẹlẹ̀ àbí kéèyàn tó ṣe àṣemáṣe ìkíní òun làwọn olóyìnbó máa ń pè ní opportunity. Hmm ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ ibi ó ní àǹfààní ó ní opportunity láti lè ṣiṣẹ́ ibi ló ṣe ń ṣe àyè yẹn máa yọlẹ̀ àyè yẹn ń ṣí sílẹ̀ hmm. bóyá èmi àti ìwọ ló fi àyè yẹn lẹ̀ fún tó hmm. tí àwa aláfààyè lẹ̀ fún wọn láti lè ṣiṣẹ́ ibi hmm. ìyẹn jẹ́ ení tó máa wápọ̀ ìkejì òun ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí ó farahàn tí kò bá sí ohun téèyàn fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí kó jẹ yọ èèyàn ò ní lè ṣiṣẹ́ ibi táyì ẹ bá tiẹ̀ wà láti ṣiṣẹ́ ibi ṣùgbọ́n tí kò rí nǹkan tó ń fẹ́ tó fẹ́ lọ ṣe tí mo fẹ́ lọ gbé àbí iṣẹ́ ibi wo ta ni kí ni mo fẹ́ ṣiṣẹ́ ibi lé lórí ó di méjì ìkẹta ni òun fa ọkàn tó ń fààyàn láti ṣiṣẹ́ ibi. kí ló ilé ìbò ń pè yàn. ability to do it nínú ọkàn èèyàn èèyàn tí ò mọ bó ṣe ń lo ìbọn sìn kò kò múbọ̀ dání rí tó bá tiẹ̀ ń wo ìbọn àríbo ni wọ́n ń tẹ̀ ń bẹ̀ kí la fẹ́ ìbọn kò ní ability láti lè ṣeṣẹ́ ibi yẹn hmm. ẹlò ẹni tí ò ní ability ó kàn lè gbébọn agbésápò bíi toy bíi bèbí á dẹ̀ máa rú káàkiri irú ẹ̀ ló ṣẹlẹ̀ mà ní òkè ọya láìpẹ́ tí wọ́n ní àwọn ọmọ kéékèèké kan tí wọ́n mú IED àwọn kan ń pè ní bomb ṣùgbọ́n kò ń ṣe bomb improvised explosive devices ni wọ́n mú dání wọ́n gbé sínú àpò wọ́n rí ńlẹ̀ àwọn sójà tó dẹ̀ wà láyìíká wọn náà wọ́n lè kí wọ́n nílò pé ohun olóró lẹ mú dání wọ́n mú dání láti ibì kan sí ibì kejì títí di àsìkò tí ohun olóró yẹn tó yàn tó wá pa ọ̀pọ̀lọpọ̀ so bẹ́ẹ̀ ni ẹni tí kò ní ability tí ò ní ìmọ̀ tí òun fà kan ò fà àbí tí ò ní ẹ̀kọ́ àtòye láti lè mm-hmm. lè lo àti lè ṣiṣẹ́ ibi yẹn kò ní lè ṣe ẹni tí ò ní òǹfà ọkàn àbí ojú kòkòrò láti lè gbé owó nílé ìfowópamọ́ tẹ́bátẹ̀ fílẹ̀ sáárín owó a máa sùn a máa jí láàárín ẹ̀ ni so àwọn mẹ́ta yẹn ni wọ́n máa ń papọ̀ lẹ́ǹkan náà ṣùgbọ́n tí a bá lè mú ìkan kúrò nínú mẹ́tẹ̀ẹ̀ta ìkan kíkan tá a bá yọ kúrò iṣẹ́ ibi ò ní lè ṣeé ṣe. bóyá mú opportunity kúrò ní. tábà tilẹ̀ òun ló da jù mà ọ̀pọ̀ ẹ ṣeun mà. ká má fulẹ̀ fàyè ẹ̀ sílẹ̀. fàyè ẹ̀ sílẹ̀ rárá tábà tilẹ̀ mú àti fàyè ẹ̀ sílẹ̀ òun la máa ń pè ní preemptive measures. Hmm. a ti ní ọkàn pé kí ni àwọn èèyàn kí ló ṣeé ṣe fún àwọn ènìyàn láti lè ṣiṣẹ́ bí ọ̀nà wo ló àwọn èèyàn lè gbà àwọn iṣẹ́ bí wo náà lè ṣe opportunity kí ó lè ṣẹlẹ̀ àmúkúrò. káwa gan ràn wọ́n lọ́wọ́ kó má bàa ṣe. wà á ní tó má tiẹ̀ tí ẹ̀mí èṣù ẹ̀mí ìṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá tiẹ̀ dénú wọn wọn ò ní orí ọ̀fẹ́ láti lè ṣe. so àwọn nǹkan tí a ní láti mú kúrò nìyẹn láti dáhùn ìbéèrè yín mà kò sí ẹni tí ò lè ṣe rere kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe ibi